ọjọ́ ẹlẹ́à tó sì máa ń tó ń ṣe ẹlẹ́à kan wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ó ní ìdíyànsí rẹ ajáde náà ní ìdíyànsí rẹ wá ní àjáde yẹ àǹtí rẹ ni ọ̀nkú rẹ ni sílíkà rẹ ni ẹlẹ́à ni ọ ẹlẹ́à ni ọ sọ fọlọ́run wọ̀ lọ́n kọ́lá pé ẹni ṣe tiẹ̀ ẹni tí ń ṣe tí àwọn èèyàn ní àwọn òrí ọ táwọn ní láwọn ò ọ̀rọ̀ ọ̀rọ̀ àfihàn yìí òun náà òun náà pẹ̀lú ẹ̀. kẹ́lẹ́ máa ń tí wọ́n ń sọ ẹ̀sìn gbé ọ̀dà àà bàbá mú ẹ̀yìn náà náà àfìdẹ́ńtálẹ̀ nìyẹn. àpéńtálé àgbo èmi ò pé ọ̀rẹ́ máa mọ̀ pé kọ́lọ̀ báyìí ni ẹ wọ̀ àwọn òpè mi èmi ò rọ̀ àdókè sẹ́ẹ̀nì àjọ wa jọ pàdé èèyàn ìdàgbò ìdàgbò èyí kó lọ́rọ̀ lọ ẹ̀dìkan kọ́ra àwọn kọ́ra tó kún pé afẹ́ afọ ẹgbẹ́ wa wò láwọ̀dà. Thank you. nígbàtí àwọn ọmọ kí ó kí wọ́n bẹ̀rẹ̀ àkó ní ilé kí ó bí kí n ti sọ̀rọ̀ omi pé wọ́n tà ní sọ pé ìpè bí ìjọba tó ní ìdùnnú ní lọ́bí pé òsì kí ọmọ kí ó lè dánwò mọ́ àwọn nígbàtí pé wọ́n fẹ́ ṣe áfúlà lọ́dún yẹn máa rí dáṣe ọwọ́ tí wọ́n fi já fi já tí wọ́n fi gbé bá ní ẹwà agbọ́dọ̀ máa wò yànnà kẹ́ máa ẹyin tí alákòóyì mẹ́ta mẹ́rin ẹ̀bùdókò báyìí ọ̀yà ẹ lọ kó tíra tó parí pọ̀ wá tíra tẹ ẹjọ́ rà pọ̀ ẹ̀ẹ́dẹ́jọ́ ni òní òní ni ń fọwọ́ sàǹkó ni ẹ̀ máa sàǹkó lọ wọ́n ní wọ́n ní bíà àmọ́ kìí ṣe oníyẹ ọ̀gá o títà ní oṣù bíi mẹ́rin márùn-ún ọ̀gẹ́jọ́ rà pọ̀ à aláwọ̀ sì mọ̀ sí yẹn láti òní lọ àpò tí a yẹn mọ̀ sí. ibi ẹ̀ bá lọ ẹ máa fi dìpẹ́rẹ́ hàn yín báwọn. ìjọba ti láwọn ti ń sàǹkó ẹlẹ́wà dáadáa ibi máa ibi máa báyàwó wọn. torí kò ní fẹ́ mọ́ra pé ẹlẹ́gbẹ́ bí ẹ̀ kò ní bẹ́ yọ ọ́ lẹ̀ jẹ̀bi dájọ́ náà ni. ẹ bá máa ń kó fún súnà ọmọ ti ṣèlú ẹ tún máa ń kó fún ìgbéyàwó amúrù ẹ tún máa ń kó fún ìwà nímọ̀ ápùlà àbúrò yìí gan ọdún mélòó rẹ̀ à èèyàn nílé tó díje máa àmọ́ ṣèlú lọ́jà ọ̀rọ̀ àgbọ̀fẹ́ àrùn ọjà ọ̀rọ̀ nǹkan fẹ́ nígbà àwọn ọjà pé dé olùkú kan náà ṣàbùrú mbẹ̀ kò bá burú mbẹ̀ ìwé ara ẹ̀gbọ́dọ̀ wá ẹ̀gbọ́dọ̀ wá àbá èèyàn òtìkọjá àdàbà ọlọ́ra tó fẹ́ ó sì bára wọn mu ọlọ́run ti máa tọkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tọ́lọ̀ pàṣẹ tọkà kọ́ fẹ́ ara wọn ó kà máa jọ sí ìgbẹ́jọ́ máa bára wọn mọ́ kí lẹ́yìn tí a ń fi gbogbo eléyìí dínà tí òfin ní jẹ́ kí ẹ̀sìn ráyè wọlé sí wa lára la fi ń dínà rẹ̀ èèyàn máa ń bẹ̀rù sí ayé jù bá mu wọ́n máa kẹ́ ọkùnrin kan tó ń mẹ́ta mẹ́rin tó kẹ́ ọ̀nà ọjà náà fúyàwó rẹ̀ wọ́n jọ wọ́n lóde náà fẹ́ lérè ìyàwó rẹ̀ ìyọ́n yẹn sẹ́kù àpò dáàbọ̀ lóyàwó méjì àpò mà dáàbọ̀ lóyàwó mẹ́ta àdàbà mẹ́rin àkọ́ ní àwọn obìnrin kan ṣe méjì ni wá ní a ṣe lóbì kẹta ní ọkọ wọn. ẹ wọn kà tó ẹ bá ẹ wọn tà dìímù wọn lè wà àkókò náà ẹ bá wá ìwà àkókò náà ọmọdé ìjà tó ti kẹ́kọ̀ọ́ rẹ̀ bá ní lọ́wọ́ mú àgbà ilé ìyé òdòdó wọ̀ ní máa lọ sàdúrà tó ń gbà yẹn kó ọmọ ajímọ́nà wú ọmọ dáàbọ̀ wú. àmì ìwọ̀n tiẹ̀ pẹ̀lú kọ́lọ́ bá dé mọ́tò ọ̀rọ̀ sàǹkó tẹ́bí ọkọ̀ wọ́n ni máa rí ọkọ̀ wọ́n ni máa rí ọmú ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ọkọ̀ ní máa jù wà nígbàtà ọ̀rọ̀ níbi àtọ̀ ìyàwó rẹ̀ sàǹkó rẹ̀ gbé lé yìí sàǹkó rẹ̀ gbé ilé yìí gbogbo adájíyàn fún kó di àǹkó ilé fún wọn. Ní bẹ́ẹ̀ ni ẹ tó dúró pọ̀ ní lásán bẹ́ẹ̀ ni ẹ ọkọ̀ọ̀kan náà ló ní ló ní wọn àárẹ̀ ọkọ̀ọ̀kan náà ni wọn. Kíkà mẹ́rẹ̀ ni ó gbẹ́ni ra báyìí. Wọ́n bọ̀ kọ́ láti rí nọmba one nọmba two nọmba three nọmba four. Ilé àwọn àbá òní nọmba four. ìyá àràbọ̀ nàmbà 3 nàmbà 2 kẹfẹ ọkọ ní a fi ń fún ayé nàmbà bẹyẹ ọdọ pàtìkì bẹẹ. la awọn ọdọ akọ ọta. ọlọrun ní tẹlẹ ọdọ akọ rẹ o. ya múra bí mi máa rú. ẹ máa ẹjọ máa pàṣẹ dáadáa ní ẹ máa fi dáwà bàbá yẹn ní o. ẹjọ máa lò ní ẹ dáwà ẹyà wọn ya alágbàlíkà sí àwa ní nínú jẹmọ àwa ní sàkùnrin jaguar. àwọn àyà yẹ wọ́n tún ṣe gudugudu méje ẹ̀rẹ́ bàlánà ní ilé bàbá bẹ̀rẹ̀ àwọn ní abọ́ tàbí abẹ́rẹ́ sí ṣe ètò lọ́la ní àwọn obìnrin ìdí à ń pè ní àkó nìyẹn ìyá àmọ̀rún nàbí ní màá wù sí kí àwọn obìnrin tí yóò sí ìgbàdọ́lọ́gbọ́ máa tara ìgbàdọ́lọ́gbọ́ kẹfà sọ̀rọ̀ lọ́kùnrin ìbẹ̀nu ẹlẹ́hàmì ìtọ́lọ́ fún àwọn rẹ̀ ní kàbóòrò wọ́n bá yàn sọ̀rọ̀ wọ́n wọ́n yàn sí. ahọ́n yẹn ojú ọ̀nà máa ń lò sí àì máa ń lò sójú ọ̀nà gbogbo tí máa ní láyé lóore lọ́wọ́ àdébà wọ́n bẹ̀rẹ̀ dá wà ẹ máa ṣe dá wà ẹ máa dá wà ẹ máa dá wà. àwọn èèyàn yín tí ò sí gbà ẹ máa sọ̀rọ̀ fún wa àwọn dáwà ní ìdìnàwó ẹ̀bá náwó ti dáwà lọ́wọ́ lápá àwọn ìjọba ń bẹ bẹ́ẹ̀ lọ kí wọn wọ́n kò lè dẹ́kùn yẹn wá sí ilé wọ́n kò lè dẹ́kọ̀ tẹ́sí mọ́ wọn. bí a ní alọ́ sọ́lẹ́mọ̀ tí wọ́n nílò wọ́n kò lè dẹ́kùn lọ́ba sọ́lẹ́mọ̀ tí wọ́n fẹ́ kó lè dẹ́kùn lọ́wọ́. ẹni ìyá yìí náà ti bẹ́ẹ̀ ẹ̀mí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fọ́nà mọ́ ara yìí lọ́sí nípa yọ jẹ́ nìyẹn dojúmọ́ láyé bàjẹ́ sí ẹ̀yẹ máa fọ́ ẹ máa fọ́ wẹ̀yẹ àwọn ẹ máa kọ́ tí ò dáa fáwọn èèyàn bí i ẹmọ́síbà ẹmọ́síbà ẹmọ́síbà tẹ́ bá wà níta tẹ́ ya mọ́tàlá sí kírun ẹ bá ara wọn tí wọ́n ń fi hàn títí òmíràn jẹ́sí pàtẹ́sì ń gbé wọn àfi dànù bí ikọ́ kí nǹkan kan má bò lẹ́sẹ̀ bí ikọ́ wọn tí ò bò lẹ́sẹ̀ bí ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ ìgbà tí wọ́n ta ẹ̀sùn mọ́ wọn ẹ̀ka lásìkò wọn ẹ̀bá ń sọ̀rọ̀ gá èsì ti gbìyànjú o ẹ̀fẹ̀ wá sí mi dáa o àmọ́ àkọọ́lẹ̀ sọ fún wa pé ẹ bá tún báyìí òmíràn ẹ má dé gbogbo ẹ̀fẹ̀ yìí ibẹ̀ ni ó ti gbọ́ yẹ pé ó kéé àti òbí tí bá ń kírun tí nǹkan ògbó lẹ́sẹ̀ òní ọ̀hún ẹ̀há ni wọ́n ń yí ìgbà náà èyí má sọ níbi ẹ̀há fún ẹ lọ́dọ̀ tó ní ìjọ fi gbò lẹ́sẹ̀ ọ̀ bó fi yà máa dẹ̀ ọ̀hún kò ní ọ̀hún tó bá nílẹ̀ akẹ́kọ̀ọ́ bá dé irú àwùjá wọ́n ní ká bá máa yọ ọ́ lẹ̀ kẹsẹ̀ máa yọ ọ́ lẹ̀ kálíbà ní ọ̀hún kí ló kù dáa tó ìyókò rẹ ló gbogbo ẹ̀mí Ìjẹ́ máa fi nìyẹn. Wọ́n yóò kí múnà sọ́lá. Gbogbo obìnrin àbí gbogbo ọkùnrin tó yẹ pé ó gbà pé múmi ní ọlọ́run lòun. Àwọn tí ó máa fi yẹ ń sọ yìí. Àwọn ọkùnrin jáà náà máa mọ́ dáwà, kàmọ́ kọ́ dáwà, kàmọ́ kọ́ dáwà. Bá ti wà ń kálẹ̀ yìí, ọ̀pọ̀ wa jẹ́ pé ọ̀rẹ́ wa kan ló gbèsè adé yá lọ wá àgbà yìí tá a fi débi àmà àbọ̀ àbọ̀. bí a ti wá ń gbọ́ yìí là ń gbẹ̀sán bẹ́ẹ̀ lẹ́nu tó pè wá wájú náà tó ń gbẹ̀sán tiẹ̀ lóòtú agadé bí ẹ̀sán tiẹ̀ tó gbà tó tó gbà ẹ̀sán tiẹ̀ ò lè ní dẹ́kun kọ́ wá fún yẹn méjì báwọn yẹn méjì ẹ̀sán tó lè lọ́wọ́ màmá jama mẹ́ta ni ọba tiẹ̀ àwọn lóògùn ọba ti wọn ànábìrọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ẹ̀sán wò ní sìn kàkà ó sọ àwọn déédéé ẹ̀sán wọn yẹn ọwọ́ agbèyàn mẹ́ta. máa gbọ́ níbi tí ẹ̀sán ọlọ́run tó pọ̀ dé tá a fi dá wà bó o ti san mẹ́ta fún tí ládàá wọn ń kún ládàá rẹ yẹn táà náà tó pẹ̀lú mi àwọn ọ̀sán máa balùwẹ̀ ládàá lọ́rọ̀ lórí ẹni tí wọ́n pè ìwọ náà tó máa balùwẹ̀ ládàá lórí ẹni táà náà tó pè ǹjẹ́ àlàyé yẹn lé ẹ wò ó níbi àdìjẹ́ náà wọ́n dé níbi àdìjẹ́ náà wọ́n dé tí ìbá ti fọ́lọ́ má lọ ṣe ọ̀nà ẹ̀bùrú ẹ̀sẹ̀ báwọn níbo lè yóò ti gbó wà nìjẹ́ náà níbo lè ti gbọ́ àbáwọn ẹ̀bùrú ẹ̀sẹ̀ yìí bẹ ló jẹ́ pé gbogbo akọ́mọ ní kéwú à tí a bá fi àníyàn àtọ́lọ́ nkọ́mọ ní kéwú ẹ̀sẹ̀ wọn ò tó wé ẹ̀sẹ̀ mi o bá a fi di òkó yìí táwọn ọ̀dà máa wí làwọn àbá wa ń gbẹ̀sẹ̀ lórí wa o. kò lè rí wọ́n ń gbẹ̀sán lórí ẹni tá a bá tó kọ́ tó wù kò ní méjì wọ́n tó ń gbẹ̀sán lára dáná bá tó kọ́ ẹjú ìtọ́rọ̀ bá wù yá ẹjú ìtọ́rọ̀ fún ẹjú ìtọ́rọ̀ sọ ẹjú ìtọ́rọ̀ sọ ẹ bá sọ fún yàn mẹ́wàá láti wù yìí ọlọ́run bí yàn kéèyàn bá mọ̀ gbọ́ ìjọ kan mẹ́ta máa jókòó ní ìjọ kẹjọ rẹ̀ ní gbogbo àyè ìjọ àlàmísì àwọn ìjókòó yẹn. ní àìpẹ́ yìí ni wọ́n ròyìn ìjókòó yẹn fún ẹgbẹ́ ọlọ́kan ẹ̀rọ máa wo ibi tí gbé ń tajà òjìnà sí yíyó gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ ọgbọ́n àti ìdánwò ìjọba ní ẹni tí wọ́n ti ká kàrọ̀ lókè kàrọ̀ lókè kàrọ̀ lókè lọ́ba débi ní máa ń wò kó pé à nílẹ̀ lẹ́bi ẹ̀yin náà fẹ́ bí ẹ̀yin náà fẹ́ bí ẹ̀yin náà fẹ́ bí à ẹ̀gbọ́n mo ní sì wá bí wọ́n ti jẹ́ wọ́n lára àwọn amíjà mo fẹ́ sọ fún yín lẹ́tọ̀ọ́jọ́ péré ti di ẹ̀rọ ọlọ́nà dé àárín wa ọlọ́run ní ìfẹ́ àìmọye ọdún tó

yùkíìmù níbi ń sọ ò ìkọ́mà níbi ń sọ ò sọ́là sọ́là ìsọ̀lẹ̀ ní kéèyàn ó kírun ò kò fi yẹn sọ ò gbogbo yálẹ̀ bí náà lè sọ́ọ́lù náà sọ̀láàdà ò ọ̀sọ́ bá ń bò yùkíìmù náà sọ̀láàdà ni ò ìyẹn wà bí a ń kírun bọ́lọ̀ bí ni wọ́n kì àti ìjọba bí ni wọ́n kì ní ọba ìdílé o mo ní ń kà náà èyí tí máa mú mi ní sọ yẹn o mo ní àdìmọ́ mi lówó náà wà ní mú mi náà wà ní mú mi náà tó ọba ń sọ tí wọ́n fi pé yá òru nàbí lè mọ̀ àwọn ìyá ò bá dòun lè bá dí yá òru nàbí lè máa rú bì wọ́n yẹ àwọn náà á yẹ̀ mú kárì wọ́n yóò fi náà sọ̀dá ta wà yóò tó sàkàtà tí wọ́n ti gbé bẹ̀yẹ tẹ́ ń sọ̀rọ̀ èèyàn torí ọlọ́run tẹ̀jọ́ wá ń ṣe dáwà tẹ̀jọ́ ń ṣe dáwà pé dáadáa ni àyàn máa gbé àìdá ni kẹ́dìnà sí tẹ́ wá sọ ìrún di tí ẹ̀ máa sàrún pọ̀ máa ntí ó sí ni pé ẹ̀ di olówó tẹ́ máa fi kíní o tẹ́ máa yọ sàrà lẹ́yìn ìkí múnà sọ̀láta ìdókòó ni pé. wọ́n yóò tún lẹ́sàkà ẹ máa yọ bàbá ní ìtumọ̀ ẹ̀ láàpọ̀ bá àwọn ilé àgbẹ̀ tẹ́ bá ti gbélé pẹ̀lú bọ́lọ̀ tó ní tẹ́ gbélé ẹ̀ẹ́pẹ̀ kaníláàrí nù lé yẹ ẹ máa yọ bàbá ẹ má sọ̀rọ̀ ayé lẹ́lẹ́ àbẹ́ fún gbogbo fẹ́ wà sí ní ẹyẹ ìbẹ̀yẹ tó wà àwọn ìyá wa tàbí akọlọ̀ bá ti ṣe dáadáa fún wọn. ìmí ìpákọ̀ nù wọn minta uji minta ẹ̀bà ìmí ìdẹ́gbẹ́ mi minta uji. iṣẹ́ ọ̀làjú ànáfàwọ̀ ẹ̀lẹ́ àtọ́jú iṣẹ́ ọ̀làjú pányánpányán ẹgbẹ́ á ah, ẹ máa ń ṣe iṣẹ́ gbà náà àwọn ọ̀làjú ẹ̀yán nìyẹn ǹjẹ́ ìyá bá yìí mọ̀ ẹ̀ ọ̀làjú àwọn ilé àdàdà adìrẹ yìí adìrẹ adìrẹ jẹ ọgbà náà àwọn èèyàn apọ́njì àwọn èèyàn kọ́kọ́ àwọn èèyàn tọ́kùn wọ́n ra sọ wáìtì wọ́n wà ṣe àgbẹ̀sí lára wọ́n lọ ọkọ̀ wọ́n yà àgbẹ̀sí lára wọ́n apaláró ọmọ wa ta iṣẹ́ táwọn ilé àti ìjọ náà nìyẹn tó jẹ́ sẹ́wọ̀n àjò. Ah ọ̀gá nínú ọ̀sẹ̀. jọ̀nà lọ. àwọn ìsìn yìí láti àgbọ̀ ọlọ́run ẹgbẹ́ àti ìṣiṣẹ́ nọ́ọ̀sì ẹgbẹ́ àti ìṣiṣẹ́ dọ́kítọ̀ lọ́dọ̀ kọ̀ọ̀lọ́ ní ìṣèjì mọ̀lọ́wọ́ ìdánwẹ́ gbogbo kìláyì mbàlẹ́lẹ́ àyẹ̀ ti ń bọ̀ ti ń bọ̀ ta ta ta lọ́ọ̀kan níwọ̀ tí wọ́n mọ̀ kàríkiri táwọn ẹ̀mọ́ gbé kọ́rùn yẹn òun náà túnmọ̀ sí ní bàbá ẹ̀dàbọ̀ ẹ̀lú ẹ̀dà tí ò sí máa wù ní ní ẹjọ́ ẹ̀yà rẹ̀ yìí ẹ̀dàbọ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ ní o ó dọ́kítọ̀ ní ìjìnà rẹ̀ ti ṣe pé ojú ìṣẹ́ mo ní pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run yọ ọkọ̀ sí inú mi jẹ́ tó bí ẹni pé mo ti lẹ́yìn tí màá wá tó ti bá dọ̀. Gbogbo àwọn ọmọdé ní bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ tuntun pàmò àná. Lọ́kùnrin ló bẹ̀rẹ̀ àwọn ọmọdé ọ̀kan. Ebe náà àjọ omi náà nọ̀dá lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ yẹn. Ọ̀kan náà àwọn ìyá táwa fẹ́. Nígbà pé àwọn òbí wọn ti rán wọn níwèé. Ọlọ́ba kára pé àwọn alájọ fẹ́ra nígbà tí ẹgbẹ́ wà sí wa. ìgbà fi dị ti dá wà ìmílẹ̀ ìmíkà tí wà sí àjọ náà ní o ìta iná jẹ́ tí wà sí pé bẹ́ẹ̀ ní a bá kó wọn wá láti wọn ti wà ní ikú yẹn a bá wa fi àwọn ẹgbẹ́ ọ̀dọ́ tí wọ́n ṣe gbà náà ní a bá fún wa wá ọ̀rẹ́ wa sí inú ìgbà náà àjà ìgbà láti di wá a bá dábàá sàtọ̀ ni wà tí bá gbá títà mú. wọ́n ní ọkọ yín sábà tuntun. ẹ nígbà tí tí lára lù. àpáyíṣẹ́ náà dábàá bá ń gbé nínú àwọn tí wọ́n wá o sábà tuntun òun ni a. ẹgbẹ́ wo ni wọ́n ń jẹ́jọ́ mọ́lẹ́gbẹ́ báyìí ẹ bá ń ké sí olóyún wọn wá wọ́n nínú àwọn tẹ́ ẹ kó wá pé ìṣòro wọn lè sọ ọ́

ìyá àtọ́ ẹ̀kọ́ ti lọ́kọ́ ṣùgbọ́n kan tó ń fẹ́ èpè kọ́ síkáàmù lásán kò lè gbà tó fi lé ẹ̀rọ tẹ̀lé yìí ọ̀máwó eléyìí lọ́kọ́ ní ó ẹ̀gàgà alátàlá kò kí ní gbòǹgbọ́nà àbájé ọ̀gbọ̀n àwọn yọ̀ọ̀dá rẹ̀ ṣùgbọ́n tó wọ́n kọjá ní pé òun kọ́ ọ̀fẹ́ ẹlẹ́ àmì àṣẹ́tọ̀ àṣẹ́tọ̀ lè má bá ìyàwó kọ gbogbo àwọn tó ti jẹ́ tó ti tó ti ké tó ti kàwé tí a náà máa ké pé aláwọ̀ ti ké wo àwọn abẹ́rẹ́ kan ti délẹ̀ o mo tọ́ bá ti ké ní àà mo ti dá ní o ní àà mo ti lóde ó ní ìyẹ̀ta ní ìjẹ́bọ́ sí àà wọ́n lè fi jáná fún wọ́n yé sísà mọ́tòlẹ́lẹ́ gẹ̀ẹ́dì òun náà ní ní ìṣẹ́ ọ̀rọ̀ ìyàwó tẹ̀ ọ̀rọ̀ ìyàwó tẹ̀ ẹ̀mọ́jọ gbogbo mi ma ní ìsì ní ọ̀dọ́ ọmọdìgbò tí a ìsì ń dánù má tó fẹ́ nìkẹta wà láì bó ti ní nìyẹn ẹnìkẹta yẹn ń gbé lọ́nà ara òkè odò máa wà lọ́dé yẹn ti kàwé ẹ̀sì ìníyàwó ẹ̀dá fún ọmọbìnrin kan bẹ ní rẹ̀ ní ẹ̀sìn bàbá òun ti wá ẹ̀ẹ́dẹ́ fi hàn lẹ̀ ilé ìfi ìdè à òbí bá lọ. ní bá ń fẹ́ ní sílẹ̀ bá rántẹ́ sí ni pé èyí dáàwí ń kọ́ ẹ̀dá dáàwí ń kọ́ ọlọ́pẹ́ ti ń jà ó. má pe sísàmù ní wá ẹ̀rọ tó tẹ̀lẹ̀ máa ń máa dàbí ọgbọ́n mo ní ìgbà bá gbé kalẹ̀ lọ kòkòrò yìí tí ọ̀tí wá gbà yẹ àpòpẹ̀ ẹ̀yìn bàtà ti fún ẹ̀jẹ̀ àmọ́ pé wá òmẹ́ẹ̀ o á lè tẹ̀lé tẹ̀lé fún wọn wá á sí ọmọ náà láti tọ́kùn yẹn. ní àbá àbádọ́dọ̀ mo lè ẹn tí ya òtí ní ìyàwó kan lé ìyàwó kan náà ní òtí lé lé so ẹ ó ní ẹjẹ́ kiri rí wọn wà láti rí. Olúfẹ́ ìjọ ìgbà àkọ́kọ́ tí wọ́n bá sọ̀rọ̀ pé á rí ìyà, ó ní sà fà èèyàn lè fi mí lọ́kọ̀ o. Màá rẹ̀ tí mo fẹ́ fẹ́ o. Mi ò tẹ́ fẹ́ fẹ́ lọ fẹ́ fún mi. Àmì àìjà dáa. Lè ìbúrẹ́ fún mi máa ń lọ. Tàbá wọlé ìbò ara wa wá làbàrí bó ní ọ̀dà ẹgbẹ́ àrí òtún ní ẹ̀wọ̀ kẹ́lẹ́ ó ní ẹbí kí lé nìyẹ. wọ́n ní jẹ́ ẹgbẹ́ àbẹ̀rẹ̀ yẹn nìyẹn máa dúwẹ̀ fún yín gbẹ̀gbà máa dúwẹ̀ fún yín gẹ́lẹ́gẹ́lẹ́ kò lè yàtọ̀ fẹ́rẹ́ nìyẹn mo dé lórí. tó ààrẹ kókó lẹ̀ kókó lẹ̀ kọ́là ó lẹ̀ kọ́ wọn ní kéwì jèmi náà. tẹ́lẹ̀ wọn bí ilé wọn jẹ́ ní ilé wọn jẹ́ ní gẹ́lẹ́gẹ́lẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ ó ní ẹ̀rẹ́sì jáde kìí ẹ̀rí wọn ilé ìwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé gẹ́lẹ́gẹ́lẹ́ tí bá ń sọ̀rọ̀ tí bá ń gbọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ní ẹ̀sẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ nígbàtà aláàtẹ̀tẹ̀ tí sísàfà gbọ́ dáńtọ̀ mo wá ṣe má ti ṣe jẹ́ bí yàn ṣe má ti ṣe kára ní wọ̀lọ́ ìtò fẹ́yàwó kejì náà yọ orí mi wọ́ lọ́wọ́ ṣùgbọ́n ní lọ́gbàdọ́ lọ́yìn bíi kí irun rẹ́kùnrin kan kókó òun ti dá àti fẹ́yàwó mo gbádùn gbogbo ohun ọba náà máa ná fẹ́ẹ́ ìdájẹ́ kọ́lá tẹ̀ wọ́ mọ́ wọn kọ́lá ó tẹ̀tẹ̀ kó ní ẹni tí òkúnú ọmọ jáde. Mọ́gà tó àpàtì náà bílà. Máa mú ní bọ̀dé oṣù ọmọ tí ó kẹta lọ, ọmọ rẹ̀ jọ kálọ̀. Alájọ sọmọ ilé wọn, nígbà ilé wọn, nígbà ọwọ́ rẹ̀ ní ìlú, abájúbẹ̀ àwa wọlé. Mo dọ̀tọ̀ fún àwọn ní ẹni tí ó fẹ́ fẹ́ yí yóò wà níjọba yìí, ẹni ìsọ̀rọ̀ yìí. nàbá síbẹ̀ ọmọ tí ó tó ń ta èmi jókòó ní ilé ọ̀là àwọn tí wọ́n ní sẹ́sẹ̀ débi ni. mo ní èyí ò tẹ̀ gbọ́dọ̀ ẹ̀ ní ní ọ̀gbọ́ ojúwe ojúwe ẹ̀tọ́ pé nítorí pé mò ń polówó ìdáàbò tuntun mò ń polówó ìdáàbò tí mo múra kàkàkà àti mò ń ṣe fúnra mi. Màní àmì náà sọ ní àárọ̀ pálíyà kú sí yìí, wà mẹ́lẹ̀ àdá àwọn àlẹ́ yá, wà máa rọ̀ bùkà, ìgbọ̀nlá. Tó bá ń kó lẹ́wà àti tó rò pé ọ̀nà òjíṣẹ́ ara Tí iwu lè jẹ́ pé bá yàn sọ̀rọ̀ kí wọ́n máa wá bí dáwà, gbogbo orúkọ ọmọ fi ahọ́n yẹn sọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ lọ́wọ́ máa bà bọ̀. Ẹ máa fọ́ dáwà, ẹ máa fọ́ dáwà, ẹ máa fọ́ ẹ ìjọ tí àwa yọjú sí màmá tó bí wọn màmá tó bí wọn sọ pé à ẹ kò sí tó burú mẹ àmọ́ tọ́kẹ̀ lọ àwọn ni pé màmá màfẹ́ hà ní òkè ni ebí àwọn ọba ti ná àwọn àti owó ilé lórí pínlẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kàwé lókè wọ́n ti bẹ́ẹ̀ fi ń ṣe ẹlẹ́rọ̀ tó ju ẹ̀kọ́ àti òbí náà lọ wọ́n lẹ́yìn ọmọ àti fẹ́jọ́ náà nìkọ́ra àti ẹ̀wọ̀ ọmọ ti ọ̀rẹ́ ha òjò kọ́kọ́ kọ́kọ́ yìí àwọn ti sọ fọ́lọ́ pé gbogbo wa fẹ́ kẹ́kọ̀ọ́ di àwọn ọ̀ràn àwọn ti ràn débẹ̀ ọ̀rẹ́ ẹ̀sìn tẹ́ ọlọ́run tẹ́ ìjọba ti ń tajà káàkó ẹ̀ àbá ẹ̀ ti báwo ní í ṣe wàhálà àwọn olùdíjẹ́ àwọn àbá mo ní pẹ̀lú òwú ọlọ́run mà wọ́n wá ní sọ́ọ̀bù wo wọ́n sì ní ìṣẹ̀kọ́ pẹ̀lú òwú ọlọ́run mo ní kí dọ́ọ̀ lódodo àwọn ìyá wa ìjà ń tẹ̀lé sọ àmọ́ tẹ ẹ lọ́ba ti yí yìí o ní agbára náà ìjọ tí mo lẹ̀ ń sọ yìí ìlágbára bẹ́ẹ̀ ìlágbára bẹ́ẹ̀ àwọn pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ọlọ́run mo fẹ́ fún wa ó náà lè fún ìyàwó rẹ lẹ́nu bọ́ọ̀lù náà fún pẹ̀lú ògbó ọlọ́run lábẹ́ pẹ̀lú gbogbo ọ̀gá òjì zọ̀zọ̀ fún yín. wàmẹ́rì ìyà tó ń rí láàrín <laughs> على الظالمين مآبا نواه ولا بد للمريض ما نواه من الغيب أو شر فهو يرى Èmi dábàá kan kọ́ ọ̀bẹ̀rù ya ọ̀bẹ̀ ní abala àbọ̀ náà kọ́ ọ̀ma bùtẹ̀ pọ̀ kí lọ́ta ọlọ́run. Kò ní lọ́dún kankan. ọlọ́run wá ní lẹ́yìn ìjọba ti ń yọ kàkà ló wá kù nílé. wàá fi òun àlọ́ àwọn ọ̀dọ́ náà. ọlá ti wá dé nìyẹn ẹnu wa ti tẹ̀lé ọjọ́ ẹ̀ ẹ̀ má yàyọ̀ pọ̀ ọ́. àwọn jàmáà kan káà ní dákọ wọn àwọn bá fi sọ̀rọ̀ wẹ́mà ti pányán pányán paraku ni wọ́n yí máa nì lánàá o ọlọ́run pọ̀ dé ó ní bí ẹgbẹ́ o ìjọ nìkan ló fún wọn kò o. ọlọ́run dá ọ̀rọ̀ náà bò wá o aṣọ òkú bàbá o ọlọ́run ìjẹ́ ń kọ̀rọ̀ ọdún náà lájọ yìí o ẹ̀wọ̀n ìyàwó ṣe bẹ́ẹ̀ tiwa o máa fi ń ṣe yìí yọ ìlọ o tàbí dáadáa o ẹ̀rọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ máa ń di o pé wọ́n ní ọ̀dà àwọn àwọn kó náà sàmì o àbàtà wa àtọmọdé wa àkọkùnrin wa tóbi wa lọ́dọ̀ dà fún wa o. Ọ̀la ìjọba yẹ̀rọ àmọ̀ òun

pé òní bí àjẹ́ obìnrin rẹ̀ mọ́ òní bí àjẹ́ rẹ̀ rẹ̀ mọ́ kéjì àníyàn rẹ̀ àti ìwé ọlọ́mẹ́ni ìkẹyẹ o ọlọ́mẹ́ni tó máa kẹ yóò bèrè fún o ọlọ́mẹ́ni tó ń bẹ́ẹ̀ kẹ o lọ́ọ̀ká yìí ẹwọ́ lọ́ọ̀ká ọlọ́pàá ni kùdó lọ́dà bá ní kò ní ti ẹrú náà wọ́n máa tún lè wọ́n nípa tó ọlọ́pàá ni kù dànù wọ́n lágbára àwọn ọlọ́pàá wọ́n láti rí rẹ̀ lọ́dún òbí orí fún ẹ̀rọ ọlọ́pàá sọ kọ́ńtà fẹ́ẹ́ ti fún ìyẹn olọ́fẹ́ kò ní lọ́wọ́ ọfẹ́ di ọfẹ́ di òkè ọlá ọfẹ́ di ọlá tó tẹ́ fún èèyàn yẹn ọlọ́ba ní síbẹ̀ lágbára rẹ̀ láti rẹ̀ ẹnìkan kan wá náà ìkéyìí tó dáa bá ní ọlọ́ba ní síbẹ̀ láti ọlọ́ ọmọ tuntun.